orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ayé tá a wà yìí dandan ni ká lọ́ta ẹni bá lòun ò lọ́ta ó ń tanra ẹni bó o sọ̀tá èèyàn ayé ó sọ̀tá rẹ̀ gẹ́gẹ́ bí a ti ń fi iṣẹ́ lọ́pọ̀ ìgbà ẹ tó lè dùnmọ́ sí ni kó máa rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń gbìyànjú iṣẹ́ yìí àṣẹ ìmúṣẹ Elédùmarè yóò máa wà lórí gbogbo ohun tẹ́ ẹ bá lọ ṣe yóò máa rí bẹ́ẹ̀ fún yín a ó sì máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ ni ó máa rí o torí náà mo fẹ́ fi iṣẹ́ kan síta lónìí iṣẹ́ àgbélépọ̀tá ni àgbélépọ̀tá ẹ jẹ́ ká máa wẹ̀ iṣẹ́ tí mo fẹ́ fi síta ẹ̀ẹ̀kan lóṣù ni o ẹ̀ẹ̀kan lóṣù nìyẹn máa ń wẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè bí ọ̀tá bá pinnu tí wọ́n láwọn ò ní jáwọ́ ẹ fi wọ́n sílẹ̀ ọba tó ní gbogbo agbára yóò fi ara rẹ̀ hàn lórí wọn bẹ́ẹ̀ ni torí náà níta lọ wá òní mo fẹ́ kà ẹ́ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ dáadáa a lọ wá èpo ọ̀bọ̀ a wà lọ èpo ọ̀bọ̀ tí ó kúnná a lọ tí ó kúnná a wà lọ ra ọṣẹ dúdú a wà po èpo ọ̀bọ̀ yìí a pò pọ̀ pẹ̀lú ọṣẹ dúdú tá a bá ti wá pò pọ̀ pẹ̀lú ọṣẹ dúdú a wà lọ wá ike pupa ike pupa ni tá a bá ti wá ike pupa a wà kó ọṣẹ sínú rẹ̀ a wà tún lọ wá aṣọ pupa ṣẹ́ra aṣọ pupa tá a bá wà wọn wà so mọ́ etí ike yìí nígbà tá a bá so aṣọ ìmọ̀ etí ike yìí a wà lọ wá ọ̀bẹ ọ̀bẹ ẹlẹ́nu ọ̀bẹ tó yẹ pé ó ní ẹnu méjì ẹ̀hẹ́n á wà lọ́wọ́ á wà kíbọná àjò gbóná dáadáa tí ó pọ́n tó bá ti wá ṣe bẹ́ẹ̀ á ti wá àgbọn kan sílẹ̀ tá a bá ti wá àgbọn sílẹ̀ á ti pa àgbọn yìí àníjẹ́ tí ìjò dànù á wà mú ọ̀bẹ yìí tó ti gbóná yìí á kàn fi bọ inú ọṣẹ yìí ni tá ti bọ inú ọṣẹ yìí á wà da omi àgbọn yẹn á wà dà sí tá ti da omi àgbọn yẹn sí i á jẹ́ kí omi yẹn sàn sórí ẹ̀ á sì jẹ́ kí ọbẹ̀ yẹn tutù síbẹ̀ tá a bá ti rí pọ̀ ọbẹ̀ yẹn wá ti tutù tán á wà fàyọ̀ ọbẹ̀ tá a wá fàyọ̀ yìí kò sí nǹkan tá a lọ fọbẹ̀ yìí ṣe o ju wípé a lọ rì mọ́lẹ̀ sínú igbó lọ tá a bá ti rì mọ́lẹ̀ èèyàn ti tán bá wọn ṣé ẹ wá rí àgbọn a wàá mú un lọ sọ́nà tó jìn a lọ sọ́nù pẹ̀lú àṣẹ Èdùmàrè tá a bá wá padà dé ẹja gbé ọṣẹ yìí ká gbé pamọ́ síbì kan ká mọ̀ wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù pé èèyàn kan bá nítò bóun ni tiwa jẹ́ ọlọ́run náà wàá sọ fún pé ah, bóun ṣe ní kí tiẹ̀ jẹ́ náà rèé o ọlọ́run lọ́mọ ní tí ó ṣe fúnra ẹ̀ níbẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ipa yìí ò ní ká wa agbára ọ̀tá ò ní ràn wá àwọn tó lédùmarè kọ́ ayé lọ́wọ́ wọn ò ní kọjú ìjà sí wa a bá àánú Elédùmarè pàdé àdúrà wọ́n gbà o. devil.